ẹ fara yín mọ́ra o ẹ fara yín mọ́ra o ìyàwó pẹ̀lú ọkọ ẹ ẹ fara yín mọ́ra ẹ orí tiwa nìyẹn fún gbogbo ojú tó ń wò mí nílé pátápátá ẹ ti ń lọ́wọ́ mi látàárọ̀ pé tiwa fún wa ń lé lẹ́nì ń wò mí ẹ jọ kọjú síra o o ìyàwó pẹ̀lú ọkọ ẹ̀ bẹ́ẹ̀ ni abọ́lẹ́rẹ́ ìfẹ́ náà ni mo ti bọ́ sí báyìí torí pé kí ni ó di dandan ká tún ṣeré ìfẹ́ fún wa lórí ètò lẹ́ni ẹ̀yin àlejò mi ẹ kú kalẹ̀ kó tó wá di pé mo lọ sídìí eré ìfẹ́ yẹn gangan tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí ẹ rántí pé a sọ ìtàn kan nígbà tí a fẹ́ bẹ̀rẹ̀ ètò yìí a parí ìtàn yìí lẹ́ni ó ti tó bí ọjọ́ mẹ́ta tá a ti sọ ìtàn yẹn bọ̀ ta ti ń sọ bọ̀ bí ọ̀gbẹ́ni agbowórin àti ìyàwó ẹ̀ ó ṣe bójúṣe pọ́n wọn tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ tí ìyàwó fi fẹ́ ṣe àṣemáṣe tó sì fi jẹ́ pé ibi tí ìyàwó ti fẹ́ ṣe àṣemáṣe náà lọ́lọ́run ti fẹ́ dá ọkọ lóhùn ẹ̀ tí tẹ̀lé mi bọ̀ ní ìtàn yẹn yín tẹ̀dẹ̀ wá dùn pé a parí ìtàn náà lénìí ẹ̀yin àlejò mi brọ́dà mi kí ni ẹ rí sí ìtàn kékeré tí mo rọra sọ yìí àwọn ẹ̀kọ́ wo ló kọ́ wa ṣé ẹ ṣì rántí ìtàn yẹn wípé ìyàwó fẹ́ lọ ṣàṣemáṣe ọkọ dẹ̀ fẹ́ gbaṣẹ́ ń bẹ̀ wọ́n wá di oní pé bùkàn nù ìyàwó ẹ̀ àti àti owó kí lẹ lè sáré bá mi sọ fáwọn ará ilé nípa ìtàn yìí. Oh, ní ti tèmi. bẹ́ẹ̀ni. owó ò lè ra ìfẹ́. Hmm. because ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló wà ń ta. Hmm. láyé ìsìn tó ń ṣe jùlọ nǹkan yẹn lọ hmm. tó dẹ̀ yẹ pé ìgbẹ̀yìn yẹn náà kò kì í máa ń da because tó o bá ti torí owó ń sìn tí ìwọ ọkọ tó o gba owó tó o wọ pé torí o ti ká ìyàwó ẹ mọ́ bíi àṣemáṣe kékeré tó ṣe hmm. níwà obìnrin yẹn ó ṣe é torí pé káwọn lè rí nǹkan jẹ náà tó ní òun náà tó ṣe nítorí ìfẹ́ ló ṣe lọ nítorí ìfẹ́ ló ṣe ṣe kò sí nǹkan tá a fẹ́ ṣe fúnra wa hmm. àwọn míì ṣe nǹkan míì tó jù yín lọ tó dẹ̀ pé wọ́n á tún ṣe kí ni wọ́n á tún fara wọn mọ́ra má jẹ́ kí n tún rí irú nǹkan báyìí lọ́wọ́ ẹ̀ mọ́ ọlọ́run jẹ́ ká ṣìṣe. àmín o sísà mi kí lẹ̀yin rí sọ sí ọ̀rọ̀ yẹn. nǹkan tí ọkùnrin yẹn ṣe hmm. ó dáa o hmm. torí ká ní pẹ́ lómi ni á ti torí pé òun ti káyàwó ẹ̀ mọ́bi tí kò dáa a ti torí ẹ̀ a gbowó á ní ẹ̀ ṣe bó máa kúkú fẹ́ yàwó mi máa hmm. kúkú fẹ́ obìnrin mi obìnrin pọ̀ ń ta ṣùgbọ́n tọkùnrin yẹn ṣe ó dáa hmm. ó dáa gan torí pé ó sọ pé kí bàbá olówó yẹn hmm. kó dowó ẹ̀ mú ó ní kó dowó ẹ̀ mú kóun máa mú yàwó òun lọ kẹ̀dẹ̀ tún máa wò ó tún wá rà ánú gbà bàbá yẹn tún wá wò ó pé ah no ẹni tó ṣerú eléyìí téèyàn bá dá lọ́lá ó tó bí ojú bẹ́ẹ̀ lọ ó tún dá lọ́lá ó dẹ̀ tún mú yàwó ẹ̀ lọ bàbá lóun òun kò sí ní tóun fẹ́ fi yàwó ẹ̀ ṣe sóhun tó ṣe yẹn ó dáa gan ẹ àmọ̀ràn wo lẹ́yìn wá fẹ́ bá mi fún àwọn obìnrin tó yẹ pé wọn kì í lè fi orí tì í tán kọ́pà tí wọ́n fi orí tì í díẹ̀ náà á wò ó pé àbí mi nìkan ni gbogbo ìyà ayé yìí ń jẹ bẹ́ẹ̀ dẹ̀rẹ́ hmm, tó ń ṣẹlẹ̀ káàkiri hmm, àmọ̀ràn wo lẹ bá mi fún àwọn obìnrin gẹ́gẹ́ bí títí wa báyìí nínú ilé. ẹ àmọ̀ràn tèmi lè fún àwọn obìnrin bírú ti tèmi báyìí òun ni wípé ká máa ní àforítì torí gbogbo nǹkan tó dọ́kọ́ ni wúrà ń tòótọ́ so ká máa ní àforítì torí tá bá bẹ̀rẹ̀ ní tòótọ́ pé bí a kò sí nǹkan ní ìbẹ̀rẹ̀ yẹn bá a ṣe ń ṣe lọ bá a ṣe ń ṣe lọ táwa náà gbàdúrà tá a dákẹ́ àdúrà ọlọ́run á ṣe níjọkanjọkan tọ́lọ́run bá dẹ̀ ṣe níjọkanjọkan yẹn irú ọkọ yẹn náà kò lè fìyàn sílẹ̀ á wò pé no irú obìnrin báyìí kò yẹ kóun fìyà jẹ toró dúró ti òun ṣùgbọ́n tá a bá ní pé ká wò ó ta ni pé ẹ torí pé mo ṣoore fún lágbájá ẹ kò wá tètè mi rí nǹkan bẹ mi rí kinní kan mi rí kinní kan tó ti torí ẹ tó ní ẹ o fẹ́ máa lọ àbí o fi gbogbo ara ṣe fún lágbájá o fi gbogbo ara ṣe fún ìwọ náà ló mọ bọ́mọ ṣe ń jẹ bí kinní kan ṣe gbogbo ẹ̀ ṣá kó sọ pé wo mi ì lè forí tì mọ́ kí máa lọ kí máa lọ kí máa lọ kí máa lọ o lè kó lọ́dọ̀ ẹni ẹ̀ tán lẹ́sẹ̀kẹsẹ̀ kó ra àánú gbà. bẹ́ẹ̀ni awádìí pé àti wọnú ilé yẹn ò ní lè wọbẹ̀ mọ́ hmm. ṣùgbọ́n ká ní pé onísùúrù ni ìwọ ni wàá jẹ èrè gbogbo ẹ̀ wàá jẹ ayọ̀ ọbẹ̀ àwọn èèyàn gan tún máa ṣe kí ni wọ́n tún máa ní pé ah ọmọbìnrin yẹn èèyàn ni so ká máa Suru, sùúrù ká láforítì ká lè jẹ ẹran tó ju erin lọ. Hmm. ẹ ṣe sísítà mi òun lẹ gbọ́ gbogbo ẹ̀yin aráalé tẹ̀ ń wò mí gbogbo àwa obìnrin pátápátá tá a ti ń wò ó pé ìsánmọ̀ tó dúdú yìí ṣé funfun máa wà ṣá mo ń sọ fún wa lénìí pé kò sí bí sánmọ̀ bó ṣe dúdú tó tí funfun díẹ̀díẹ̀ náà ò sì ní wà ń bẹ̀ ẹ̀ tá a bá ti nígbàgbọ́ tá a dẹ̀ tún gbàdúrà káwá lọ máa gbìyànjú láti ṣe àṣemáṣe òun kọ́ ni solution any problem tó bá ti ń ṣẹlẹ̀ sí wa pátápátá ẹ̀hàn tí wọ́n bá ń wò mí tó fẹ́ dá sí ọ̀rọ̀ tí mò ń sọ yẹn tí àwọn àtẹ̀jíṣẹ́ yẹn tẹ̀ ṣọwọ́ sí mi tó bá tó àsìkò láti pe àwọn social media mi ẹ̀ gbọ́ ẹ̀yin náà lè bá wa dá sí bẹ́yìn bá ṣe rò ó sí nǹkan tẹ̀yin bá fẹ́ sọ nípa ọ̀rọ̀ tá à ń sọ yẹn ti àwọn àtẹ̀jíṣẹ́ yẹn ẹ̀ tẹ̀ ṣọwọ́ sí mi mo ti ń kọjá lọ sí abala eré ìfẹ́ náà nìyẹn kò sí àsìkò nítorí pé pẹ̀lú ọlá ìdídí ìfẹ́ eré ìfẹ́ ó ṣe kí ni ó di dandan bọ́dà mi eré ìfẹ́ tí wọ́n gbé wá fún yín ọ̀dọ̀ yín náà ni eré ìfẹ́ máa ti bẹ̀rẹ̀ léni hmm. wọ́n ní a mọ̀ wípé ẹ onílù àyàn ni yín ìlú àyàn yín yẹn wà gbé báyìí ẹ wọ́n ní kẹ́ ẹ fi bá mi kí ìyàwó yín níṣẹ́jú méjì kẹ́ fi kì wọ́n kẹ́ fi sọ̀rọ̀ ìfẹ́ fún wọn ní ìṣẹ́jú méjì péré a wà pẹ̀lú yín báyìí. Mm, lórí ìjókòó yẹn náà lẹ́ẹ̀ ti fi kì wọ́n ẹ̀kọ́ ju sí wọn náà ni lórí ìjókòó yẹn ni. sáré fi kọrin fún wọn. bẹ́ẹ̀ ni gbogbo bẹ́ẹ̀ bá ṣe fẹ́ẹ́ fi ṣeré fún wọn náà ni a ti wà pẹ̀lú yín. ẹ lù dáadáa kó dùn ó. ẹni sọ̀yìnbó ní àná ni ó ti mọ̀ ẹ́. I said. mi. ẹ sọ síta. ìyàwó mi ni olúwa pa mí lẹ́rìn aya sọ́rìn mádé aya. ẹ tún lù lẹ́ẹ̀kan sí orí mi wú. <laughs> aya mi. ga jù <laughs> ẹ ṣeun o ah sísá mi sórí yín wú. ah ó wú o <laughs> ó wú dáadáa. sẹ́yìn náà mọ̀ lúlù. ah rárá òwe mi ò mọ̀ lù o. ẹ mọ̀ lù <laughs> mi ò mọ̀ lù o. ẹ bá ti lù fún wa lórí ètò ah. léni. eré ìfẹ́ tí yín tí wọ́n gbé wá fún wa nítorí àsìkò mi ń sáré wọ́n ní kágbà ìpẹ́ ọkọ yìí ṣẹ̀ṣẹ̀ ṣe ohun ribiribi kan fún yín tó wá múnú yín dùn gan ẹ wá fẹ́ kí wọ́n délé délé ẹ fẹ́ kí wọ́n délé délé ẹ tún wá fẹ́ ṣàdúrà fún wọn pípé o ṣe o lówó orí mi eré ìfẹ́ tí yín nìyẹn níṣẹ́jú kan àbọ̀. ẹ tó bá ṣe nǹkan fún mi. ẹ ṣe ká gbà pé ọkọ yín ṣe ṣe nǹkan gbèdébi fún yín ẹ wá fẹ́ kí wọ́n délé délé ẹ fẹ́ fọ̀rọ̀ ìfẹ́ pọ́n wọn lé ẹ tún wá fẹ́ dúpẹ́ bí wọ́n ṣe ti ń tọ́jú yín láti ọjọ́ yìí níṣẹ́jú kan àbọ̀. Um. olúwa mi uh-huh. ọlọ́run mi kékeré hmm, ó ga jù ayọ̀ mi ìdùnnú mi ọlọ́run á túbọ̀ máa bùkún yín o ẹ tún máa rọ́wọ́ yọ o ojú òní tì yín o ẹ tún máa ṣe ju eléyìí lọ o ìbùkún ọlọ́run á túbọ̀ máa pọ̀ sí fún yín o mi ìdẹ̀ ní wá yín tì o ẹ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ fún mi àjọ dàgbà dàgbà àjọ dògbò obìnrin àjòjì ò ní yà wá o àbúrò àjòjì ò dẹ̀ ní yà wá náà àpẹ́ pẹ́ pẹ́ pẹ́ lórúkọ Jésù. ẹ ó dàpẹ́ sọ pé olórin nìyẹn wá bá mi kọrin ìfẹ́ kan náà fáwọn náà ẹ̀dẹ̀ tiẹ̀ ti jìnnà jù síra yín pàápàá eré ìfẹ́ là ń ṣe lọ́wọ́ orí ìfẹ́ tí bá kọ fún wọn ah, ní mo láì gbé. ọ̀yà ọ̀yà ọ̀yà ìmọ̀ àpò ìmọ̀ àpò. olólùfẹ́ wojú mi sọ fún mi pé o fẹ́ mi àyànmọ́ yìí fúnra wa látọ̀dọ̀ ẹni tó dá wa. ẹ̀yin wá ní ọ̀gì wọn kẹ̀ bá mi kìsì wọn olólùfẹ́ wojú mi sọ fún mi pé ó fẹ́ mi àyànmọ́ ìfẹ́ la jẹ́ fúnra wa látọ̀dọ̀ ẹni tó dá wa. ẹ pẹ́kì ẹ fi pẹ́kì sí. pẹ́kì ní kí wọn kó sọgbẹ́ ni. ó ga jù àwọn aráalé wọn fi ẹ̀mí tẹ̀lé yín bẹ́ẹ̀ wọ́n gbádùn yín bèbí pàápàá bí mo ṣe ń gbádùn yín lórí ètò lẹ́ni. Hmm, hmm ẹ o mo rí ẹ̀bùn kékeré yìí gbà láti iléeṣẹ́ Splendor Cakes Splendor Cakes a fẹ́ fi àsìkò yìí a fẹ́ fi dúpẹ́ lọ́wọ́ yín fún ìṣọwọ́ tẹ̀ ìṣọwọ́ sí wa lójoojúmọ́ lórí ètò bàbá ètò fún àwọn ìdílé aláyọ̀ wa ẹ̀ à ń dúpẹ́ náà ni iléeṣẹ́ Orísun tẹlifíṣàn wọ́n dúpẹ́ lórí ọ̀lẹ́ ṣe Splendor Cakes gbogbo èèyàn ará lé pátápátá tẹ́ bá ní ohun kan tàbí méjì wọ́n fẹ́ ṣe ìgbéyàwó ni ó fẹ́ ṣe birthday ni ẹ kàn sí mi tẹ́ bá ti kàn sí mi ẹ ti rí àwọn Splendor Cakes màá bá yín pè wọ́n ẹ ti àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sí wọn pàápàá iléeṣẹ́ Splendor Cakes wọ́n ní kí n gbé fún ìdílé yín wípé kẹ bá wọn gbé fún àwọn ọmọ tẹ bá délé ó yẹ bá mi dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ Splendor Cakes. Ah, mo dúpẹ́ o lọ́wọ́ iléeṣẹ́ yìí iléeṣẹ́ yóò ní jóná o. àmín o. ẹ túbọ̀ máa roke sí o. àmín o. ojú ò ní yín o lágbára lọ́wọ́ ọlọ́run iléeṣẹ́ yẹn á máa pọ̀ sí pọ̀ sí pọ̀ sí lórúkọ jésù. ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ orísun tẹlifíṣàn pátápátá. iléeṣẹ́ orísun tẹlifíṣàn a dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé gan-an ojú tí ẹ̀yin aráalé tẹ fún wò wá ojú náà ní fọ́. àmín o adúpẹ́ lọ́wọ́ yín gan ṣe Orísun ò jóná o. àmín o àmín àmín àmín àmín Orísun ìyè Orísun ayọ̀ òun ló máa jẹ́ fún gbogbo. àmín. thank you very much ẹ mo ti fi ètò mo ti mú ètò yìí lọ sí ìdánudúró náà nìyẹn ẹ alẹ́ ó dá mi lójú pé ẹ gbádùn ara yín ẹ pẹ̀lú ọlá èdìdí ìfẹ́ lẹ́ni pẹ̀lú àwọn àlejò mi pàápàá nítorí pé wọ́n wọ́n bá wa sọ oríṣiríṣi ọ̀rọ̀ bẹ́ẹ̀ dẹ̀rẹ́ bá ṣe gbádùn ara wa ó sì dá mi lójú pé ẹ tún mú nǹkan ìyọkan tàbí méjì náà dání ẹ gbogbo àwa olólùfẹ́ pátápátá máa ń fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn akẹgbẹ́ mi ẹ̀ tá a ti jọ ń ṣiṣẹ́ bọ̀ látàárọ̀ gbọ́ àwọn ọ̀gá mi gbọ́ àwọn ọlọ́wọ́ bọ́tìnì mi pátápátá mò ń kí yín pé ẹ kú iṣẹ́ ẹ kú fọmọnìyàn ṣe bẹ́ẹ̀ ni àjọ máa ríra wa bá ní lágbára ọlọ́run ọba mi ọba òkè orúkọ tèmi Ọlá Ọ̀nàbàjò aya olúwa ṣeun ńlá fún mi fine boy ni bọ̀bọ́ ẹ̀ mẹ́ẹ́ ṣo fẹ́ mọ̀ ah don't worry èmi <laughs> náà mo ti ń dágbére lórí ètò fún wa nọ́mbà mi tẹ́ mo máa pè mí sí zero seven zero three nine three eight three nine four one ẹ má kàn wá pè mí nìkan ẹ kó gbogbo àwọn ìpolówó ọjà yín wá fún mi lórí ètò bàbá ètò lórí Orísun tẹlifíṣàn kí n bá yín polówó ẹ̀ kájé kó gbogbo àyín jẹ nítorí pé kí ni àwọn kì í báyàn kan dòwò pọ̀ kó pàdánù rárá ó ṣe wọ̀ tẹ bá ní gbogbo àwọn àtẹ̀jíṣẹ́ tẹ fẹ́ tẹ̀ ránṣẹ́ sí mi ẹ tẹ̀ ránṣẹ́ sí mi àtọ̀nàbàjọ́ ọláwálé gbogbo social media ọ̀sìn pátápátá facebook twitter instagram àtọ̀nàbàjọ́ ọláwálé ẹ máa tẹ̀ wọ́n ránṣẹ́ ẹ máa tẹ̀ wọ́n jíṣẹ́ mo máa rí wọn màá dẹ̀ tún dá yín lóhùn fún gbogbo ìbéèrè yín pátápátá ni torí pé torí tiyín náà ni mo ṣe wà ń bì fún ìgbádùn tiyín náà ni mo ṣe wà ń bì máa sáré lọ ẹ nítorí pé àsìkò mi ń sá lọ ṣùgbọ́n mo tún padà bọ̀ nígbà tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ kí tún fi ire àti ayọ̀ kí n fi pàdé yín kẹ́yìn gan kẹ́ ṣe wọ́t kẹwà ní ire àti ayọ̀ kẹwà pẹ̀lú àlàáfíà kẹ